ولولا فضله ونعمته ورحمته علينا ما هدينا وما اهتدينا فالحمد لله على نعمة الهدي والحمد لله على نعمة العافية والحمد لله على نعمة الإسلام فالله سبحانه وتعالى أن يتم علينا نعمته ظاهرة وباطنة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 أهلا وسهلا بكم مجددا إلى هذه الحلقة التي نرجو الله عز وجل أن يجعلها حلقة مباركة فيها وفي أهلها قال المؤلف عبد الغني بن عبد الواحد المقدسي رحمة الله عليه باب الجمعة الحديث الأول عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من جاء منكم الجمعة فليغتسل والحديث الثاني عن عبد الله بن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وآله وسلم يخطب خطبتين وهو قائم يفصل بينهما بجلوس والحديث الثاني عن جابر عن جابر بن عبد الله رضي الله عنهما قال جاء رجل والنبي صلى الله عليه وآله وسلم يخطب الناس يوم الجمعة فقال صليت يا فلان قال لا قال قم فاركع ركعتين وفي رواية فصل ركعتين وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال إذا قلت لصاحبك أنصت يوم الجمعة والإمام يخطب فبلغه والحديث أربعون بعد المئة عن أبي هريرة رضي الله عنه الواحد مئة وإحدى وأربعون فعن سهل بن سعد الساعدي رضي الله عنه أن رجلا أن رجالا تماروا في منبر رسول الله صلى الله عليه وآله وسلم من أي عود هو فقال سهل من طرفاء الغابة وقد رأيت رسول الله صلى الله عليه وآله وسلم قام عليه فكبر وكبر الناس وراءه وهو على المنبر ثم ركع فنزل القهقري فنزه القهقري حتى سجد في أصل المنبر ثم عاد حتى فرغ من آخر صلاته ثم أقبل على الناس فقال يا أيها الناس إني صنعت هذا لتأتموا بي ولتعلموا صلاتي وفي لفظ فصلى وهو عليها ثم كبر عليها ثم ركع وهو عليها ثم نزل القهقري والحديث فيما اتفق عليه البخاري ومسلم arúgbó fún ọlọ́wọ́ bá Allah fẹ́lá tọrọ kí a ti gẹ̀ fún adá Muhammad ní ìjẹ́ dógún òní a ti ṣe kíláàsì gbẹ̀yìn ṣùgbọ́n níjẹ́ ẹjọ́ ìkánú àǹfààní ni wọ́n bá wa sọ̀rọ̀ léni bí ìdínlá ibi tá a dé wọn láti kọ̀ǹtínú láwọn ọ̀sẹ̀ méjì tó ti ṣíwájú a sọ̀rọ̀ nípa al àti al-jam'u al-qasru wal-jam'u وسي قول لو وجو جمع بين الصلاتين يتافر لني بي ان توتون نويسي وني بي يعني شي جمع بين الصلاتين كيف يعني صفا عبد الله بن عمر اذا كان الرسول على ظهر سير اذا كان الرسول فباني يجو ولا فرق في ان يكون قد نزل او هو ما زال في الطريق bóyá nàbí ti débi ti ń lọ ni ó àbí kò débi ti ń lọ ó sọ́ṣà ti yẹ pé káwọnù hún mùsáfìrà tàbá fẹ́ júwe ànábì tráfúlà ni ó débi tó ń lọ ọ̀ débi tó ń lọ ìyẹn mi pé èèyàn tráfù wa lọ rìn ó débẹ̀ látà náà ti ẹ̀ta náà dẹ̀ ó ti dé ìyẹn ń bọ̀ ó ń lọ sílùú kan wà lójú ọ̀nà àìlẹ́ abáhàrì sẹ́yìn àwọn méjèèjì tráfúlà sọ ẹni ọláǹfààní láti ṣe jẹun ọ̀bẹ iná sọ̀rọ̀ àti ẹ̀rí àdìsá náà júwèé ní Tabuk bákan náà ti ṣe ibn àgbà gbogbo eléyìí ká máa gbìyànjú àwọn rìváìsì àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ òun tíráwù lọ bá ti jẹ́ pé tíráwù rà ní ẹ̀rí ẹ̀rí ṣe kí ni òun ẹ̀yìn ṣe dáhùn ọwọ́ ti débi tó ń lọ àbọ̀ débi tó ń lọ tí ìròyìn bó ọjẹ́ tíráwù bá ti wà lára ẹ̀ tẹ̀sítọ̀tẹ̀ ìjẹ́mọ̀ á ọ̀ ويسمع لك ويندب لك ويسن لكن ليس بفرض يندب لك ويسن أن تجمع بين صلاتين يعني كيف في تبارك يعني لو تي أفانيس يوادي بي بلوتا كيزو كيزو يا تاسري باكو نزلت أتتوكا وان كادو تلفا ونالو تو ولا سيما بالليل gẹ́gẹ́ bí àdìsí tó máa sọ pé ká ẹ̀rọ̀sọ́lá sọ́lá jámà bẹ́ẹ̀nà sọ́lá tí ìfìlẹ̀ ìlẹ́sìn mọ́tìrọ̀ àrẹ́bí kírun méjì papọ̀ lálẹ́ tó ń rọjò ìyẹn gbólójú rọ̀ lálẹ́ وهذا لا يعني أننا لا نستطيع الجمع والمطر ينزل في النهار كما يقال لكيرو جمع لوسا تريد إلا ويشكو سجنا لرا نقبل والحكم يدور مع علته وجودا وعدما bóyá ilá yẹn bá ti wà ìdájọ́ máa tẹ̀lé so n tó fa lálẹ́ yẹn náà ló fa lọ́sàn alẹ́kí lọ́sàn àjọyọ̀ apá alẹ́ṣẹ́jámọ̀ bẹ́ẹ̀ni tóun wọlá alẹ́ṣẹ́jámọ̀ bẹ́ẹ̀ni lọ́sàn wọlá ìṣà ṣùgbọ́n alẹ́ṣẹ́jámọ̀ bẹ́ẹ̀ni lọ́sàn wọlá wọlá ṣùgbọ́n bí ayé sọ̀lá àlejọ́ yìí ṣùgbọ́n pẹ̀lú ìran kankan ká ṣe jámọ̀ rẹ̀ àbẹ tó bá gbàgbé bóyá ó gbàgbé àsìkò oorun kan wá tó ó gbàgbé súnmọ́ nígbà tí wọ́n wá jí ojí sáàtò lóòrùn wàhálà láì sàmà jama láì sàmà jama àìsàkó ti jama torí pé ìyẹn kìí ṣe gbóòwù láti bẹ̀rẹ̀ wàhálà irú ẹni tó situation lọ fún amaljamu elmu'tabar òní bí a máa ma tó ṣe jamu rẹ̀ àmìtìlọ adẹ́lẹ́dì náà kó nǹkan mí tún lè fa ìdẹ́lì ìbẹ̀rù òjé bá ń sùn nǹkan mí ni a máa ń fa tá a mà ṣùgbọ́n ìdí yẹn gẹ́gẹ́ bí ààrẹ sọ̀rọ̀ tó bá rìn ẹ̀ tó wà lọ́sítò yóò máa alẹ́ yìí ṣé bá ní gbàtọ́ tají kò sáìdá tó kì í tó dàgbà sùn tó kó tó ń bá tún ṣe báyìí ẹ̀ bá wà lọ́sítò ní ìsìn wọ́n ní kó ṣáà máa sùn ní ọwọ́ ajílá sozúrì tó bá ti tún ti jílá sozúrì tó bá tún ti lògùn ẹ́ ó tún di ìrọ̀lẹ́ irú ẹni bẹ́ẹ̀ kó kí fàákàdà kẹ́ ẹ má fi ọwọ́ ìyẹpẹrẹ mú ìrun tó jọ rẹ̀ ṣé bá ní ìyá ìgbésẹ̀ ti gbọ́ àìsí gíga ẹ máa lòdò rẹ̀ àbólóde tẹ̀mú mọ̀rùkú ìbá ní ìsìn fàágbà ìbáyà sọ́pàá ilé jámù láláyìí aláìsí kí wọ́n jẹ́ kí n dín àwọn àgbẹ̀rin máa lè lè torí pé ẹ̀rí iṣẹ́ aláìkú sí. àwọn ẹran túdẹ́ǹtì ní ìdí mo bí ọlọ́run kọ́lọ́ ṣe ń rọrùn kọ́dà àti mọ̀ mọ́sálásí wà ní ìdílé mọ́sálásí náà bá. àwọn àbá àtàn sun skul wáyé kọ́dọ̀ àtọmọdé wò nítorí pé kẹ́lẹ́ rẹ̀ dáhùn jù ọlọ́run ṣáà ti pọ̀ ní ṣe ògbóǹgẹ́ ọlọ́run ti gbogbo wa ṣe ògbóǹgẹ́ òun ò lè ṣe jámù tó ikú ń kàwé ṣùgbọ́n ẹni tó ń ṣe exam òun ò lè ṣe jámù tó ikú ń ṣe exam ti pàápàá jùlọ tí ọba kú sí ẹbẹ exam lágbo mélòó kan bóyá púpọ̀ náà exam yìí kò dira wọn lọ èèyàn bẹ̀rù pé exam eléyìí bí àwọn àsìkò ẹgbẹ́ mọ́gírìn máa ń tó ní six thirty exam ọ̀sán three thirty tó gíní sisters selection ẹ bá ti ti wọnú exam kò tí ì sí pé èèyàn gbá yọ̀ǹda kó fẹ́ lọ lè kírun ìní ẹ̀ máa ń gbá yọ̀ǹda rẹ̀ sí pé fẹ́ lọ tọ̀ wọ́n ti ti kẹ́nìkan tẹ̀lé ẹ lọ nínú àwọn ìjìlé tọ̀ wọn ò pé bá ń yìí tó three thirty ọdún wọ́bẹ̀ asúlẹ̀ òtí tó ẹ̀yẹ́ lè ti kí síwájú kó tó dìgbà yìí torí pọ̀ ń bẹ̀rù ìwọ̀n lẹ̀ lọ kó má lọ́mọ ẹ̀ lọ́wọ́ àwọn eléyìí a mọ ọ̀rọ̀ jámọ̀ yẹn ìwò ló dáa jù bẹ́ẹ̀ ajma al-ulama pàápàá jumhur al-ulama anna al-asl fi as-salati أن تفرق أن تصلي كل أن تصلي كل صلاة في وقتها ètò dáadù ní gbogbo orun tá a gbé kó kírun kọ̀ọ̀kan láwùjọ ẹ̀ kì í ṣe jámù lọ́dà rẹ̀ ṣé bá ní ìsìn àfihàn àfọ̀nà méjì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà níjòkó jọ yẹn fílmù zẹ́lẹ̀fà àfi ìlàárọ̀fà àti bóni àti bínà àti fi àrọ̀ àti bínà ọ̀nà méjèèjì kí ẹ ṣe jámọ̀ lórí dáadáa ìfọ̀ òǹgalẹ̀ tẹ́ ọ̀bá ṣe yóò ti dùgbẹ́ ṣe tó gbọ́ àrà méjì kì í mo rò pé máa ní bánàbí sallallahu alaihi wa sallam jama'a bayna salatain fi في العرفة في العرفة شيباني ومزدلفة بكن علي مزدلفة gbogbo bí láti sọ ẹyin tí ọba sì lọ ní mà so kí ẹni ọmọ ha sórí àti pé ọkọ ni wàá lè dìrún tọba dé rẹ so bó bá ti dé tẹ ìtọ́tọ́mátìkì tó wọ́n kí jágò fún ìjọ àrọ̀fà ẹ bá ti kùn báyìí náà ti kí ẹ tó bọ́ sílẹ̀ náà ti kí ìsórí àtàlù ìfọyín ẹ bá dẹ̀ tó sọ̀kalẹ̀ wọn kí wọn gbé bàtìṣà náà so kò sí problem bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá ṣe ń rọrùn fún gbogbo àwọn afá ajma'u ala an nusalli as-salata bi waqtiha awla min al-jam' ìyẹn mi gbé bí yẹn máa lọ sọ́fà ní ìsìn mo máa ń mà ní ìjẹ ìjọ àbí ìjẹ ìjọ ìjẹ olódì ìjẹ ìsán ṣùgbọ́n àwọn ọmọ kí ó wò máa tí mo fẹ́ kọ́ àwọn alọ síbi kan ṣé ìjẹ ìjọ náà ni ẹ̀rọ ìwà wọn náà wà ń bẹ̀ ìjẹ ìsán ni ẹ̀ bá ti fi rinlẹ̀ ń bí pé Jamu ọ̀dà èèyàn lè ṣe ọwá ń tíráfù ṣùgbọ́n kọ́ kí lákòókò ẹ̀ olómi dájú wọ́n á kírun alákọ̀ọ́kọ́ wọ́n á sọ asiri dàsùn asiri pẹ̀lú wọn yọ ẹja lọ lè kí asiri ọ̀gá ajíkì ìmúlẹ̀ kò sí fọ́ọ̀mù àwọn tí ń rò pé kéèyàn kí papọ̀ ẹ lómi dájú lọ mistake ni ẹni tó sọ pé kéèyàn kí papọ̀ lómi dájú òní imam ahmed nìkan òjúmúrò ìlànà rọ àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sì gbogbo náà rí pé káàkì torí pé ìpìlẹ̀ ẹ̀rùn gẹ́gẹ́ nìyẹn nǹkan kan situation ní ọmọ falẹ̀ kọ̀ọ̀kan yẹ́n bá lóun kì í jámù ṣùgbọ́n kọ́fù àníyàtọ̀ mi alọ́rọ̀ mi lóyún a máa jámù èèyàn lè kí lásìkò orun kọ̀ọ̀kan kó sì wọ́n kíkọ́ sí ẹ̀ níjẹ́ ẹ̀ẹ́dógún èyí tá a sọ èyí two sundays ni jẹ́ ológun eléyìí òun lọ́rọ́ kọ́ ìta abirin lẹ ni pé kódà bá àbá fẹ́ pé wọ́n á jí yóò ìtú kéré jù tá a lè sọ ní kábíyèsí sọ́nà lọ́mọ àkàrà torí bá àárín kàgbá nàbí tíráfò wá jírùn pé rárá o so gbogbo ẹ̀rí Usman gbogbo ẹ̀rí yẹnla Aisha àbẹ́yìn tí wọ́n sọ ọ̀fẹ́sẹ̀ wọ́n lẹ̀ ọlọ́run bá fún wa ní ẹ̀bùn àbíkẹ́yẹn gbà هو أن تصلي القصر ما دام أو ما دمت منافقا ṣe dandan ní àbí ṣe dandan àǹfà jì ṣùgbọ́n èyí tó súnmọ́ jù jẹ́ ọ̀bá ti lè jẹ́ dandan yóò jẹ́ súnmọ́ àbí máa kà ní. torí pé ntánà bí ṣe gbogbo gbà tó sì pè wá ká máa ṣe ní. àti pé tẹ́ bá gbàgbé àyẹ̀sá ti ṣe pé ìbẹ̀rẹ̀ ẹ̀rún gángan méjì súnmọ́ bídà àlẹ́ yà bídà àwọn adá padà tó èèyàn padà sí tó ti bẹ̀rẹ̀ ni asọ̀rọ̀ ti fi kọ́sùrù náà pé òun gẹ́gẹ́ lè ṣe so kéèyàn sì gbìyànjú kó wọ́n jọ rẹ̀ ìmọ̀ sọ pé ọ̀lẹ́ làwọn èèyàn ọ̀rọ̀ tí ọkọ̀ rẹ̀ ti yẹn náà ìmọ̀ sọ pé ọ̀lẹ́ làwọn èèyàn ọ̀rọ̀ tí ọkọ̀ ti nípa ọ̀rọ̀ kọ́sùrù bẹ̀rẹ̀ táwọn àti àwọn àwọn tó ń ṣe súnà yẹn àti ẹ̀fẹ́ràn wàhálà wọn àfẹ́ ṣẹ̀ṣẹ̀ rárá ìtọ́lọ̀ bá ti fún yẹn ìmú tọ́lọ̀ fún yẹn gẹ́gẹ́ lẹ̀ sí fi òbóyé ìtọ́lọ̀ fún yẹn gẹ́gẹ́ kò ṣe yẹn gẹ́gẹ́ lẹ̀ sí ẹ̀ṣù máa rí pé ní bídí àwàhálà ni wọ́n pọ̀ tó ẹ̀tọ́ ń jẹ súnà wàhálà òjì pọ̀ lọ́rọ̀ mo tún sọ lẹ́rẹ̀ kejì ní bídí àwàhálà wọn pọ̀ torí pé iṣẹ́ súnà اقتصاد في السنة غير واحد من الصحابة قالوا خير وأحب إلى الله من الاجتهاد في البدع kéèyàn ṣe súnà fún economic and fire ó dá lọ́dọ̀ ọlọ́run fẹ́ràn ju kéèyàn máa ṣe ìgbìyànjú kó máa wé gbogbo ayé lórí bídà àṣegbé láti ilẹ̀ làwọn sọ̀hábà tí máa ń ọ̀rọ̀ mi ò ti bá wọn ṣe ọ̀rọ̀ mi tún ni ṣùgbọ́n kí wọ́n tó wá máa tún ẹ bíjà ẹ náà wàhálà ti dé bọ̀ nígbà tó anábì gbọ́ rẹ̀ ń bíjà anábì pé wọ́n ìbíjẹ́ sí anábì ní àmà àná làṣàkùn lè láàrin wọn kọ́ọ̀kùn ìyá èmi mo pààyà lọ́nà èmi mo sì bẹ̀rẹ̀ yìí anábì bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀nù wọn kọ́ bá má ṣe rẹ̀ mọ́ ìyẹn mi pé téèyàn ó bá ṣẹ́ sí i náà kì í ṣe kí àwọn ọmọ bú ebíjà jìnnì wọ́n lórí bíjà lọ fún ẹ nílẹ̀ jọ ń kíra yín ọwọ́ ń takò lórí ìjókòó mi túmọ̀ bó ṣe bídà ẹ̀ trílòmí ìmáàmù sára ní ọmọ ti ṣẹ̀rí pé gbogbo àwọn ọ̀rẹ́ ìmáàmù sára kéṣe mi òkú tó dé bá ní ṣùgbọ́n bóyá dájú máa ń lò mọ́ sára torí pé àwọn ọ̀rẹ́ ti fi ṣe bídà ẹ̀ so tẹ́ bá ti ń sọ̀rọ̀ pé ẹ̀ ń tagbọ́n ìbáwọn afáyín ìbáwọn afáyín náà báwọn bídà ní yóò wá lé fún wọn láti lè sọ̀rọ̀ pé bídà ọ̀dà torí tí wọ́n gáyà ní pé o fẹ́ káwọn yìí jí èsì bíbí ààrẹ ṣùgbọ́n ni bó o ṣe múlé tó sọ̀rọ̀ ẹ̀ pé kò dá tó àbá rẹ ló ń dì mí bíbí ààrẹ ló ń padà ara wọn jẹ́ bẹ́ẹ̀ ni problem ọwọ́ òwe ṣé ẹ̀sìn yóò máa dàrú báyìí sọ yẹn gbọ́dọ̀ ṣàlàyé bíbí ààrẹ yẹn tó gbọ́dọ̀ sọ fún ọ pé tẹ́ ẹ máa ń ṣe bíbí ààrẹ máa ń bá ṣe iṣẹ́ tí yẹn ṣe yẹn bídà ẹ̀yẹn ló ṣe kí yàn ní ọba jẹ kì í ṣe gbogbo iṣẹ́ àdàkùnlé hàn ọ̀rọ̀ bídà ọ̀dà a ń mọ ẹni súnà ìmọ̀ ẹ̀yìn jọ ìtọ́lọ̀ ọ̀gá fún inú ẹ̀yìn yẹn tíráàbù kí ẹ bá wù bùdó ẹgbẹ́ yẹn ti àti yẹn jọ ẹgbẹ́ yẹn lè tíráàbù kó mú òun gẹ́gẹ́ ní súnà yìí òun gẹ́gẹ́ lè sí òun gẹ́gẹ́ lè pínlẹ̀ àti ti máa wà ẹ̀kọ́ àmọ́ lórí pé ká ṣe òun làá náà fi gbàgbà rẹ̀ tábàlà ní ṣe àmọ́ fi tọ́lọ̀ ń pa alẹ̀ láti mọ̀ kó sí tọ́lọ̀ rẹ̀ èèyàn náà lè dín gẹ́gẹ́ ti wọ́lá láti ọkọ̀ ti tíráàmù wọ́n kírun pé ká ní ìmọ̀ à ń sọ̀rọ̀ gbogbo gba tó náà wọ́n sọ pé gbọ́n kírun pé هذا ما ذهبنا عليه nta lọ taari ilé táwọn sàhábà tó sì tu olè ní lọ́dúnjẹ́ sàbára àwọn kóòlù míì a máa jẹ́ pé ọ̀rọ̀ ẹyọ kan nínú ọ̀rọ̀ èèyàn púpọ̀ ní àmì tó jẹ́ sí lórí ìdàgbà ẹni pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ júmọ̀ àti àjẹsọ gẹ́gẹ́ bó ṣe wà nínú jẹ́ra júmọ̀ ọjọ́ ńlá ni tó tóbi lọ́dọ̀ ọ̀gbọ́n ká tó wọnú àfáàní ìtọ́wà mi. Àdàbí Mùhàmmad sallallahu alayhi wa sallam fi ghayri ma hadithin قال في فضل هذا اليوم النبي صلاة بفون جنجا láàdìsí tó pọ̀ abúrẹ́ náà gbà wọ́n léèké ìṣẹ̀lẹ̀ ọ̀tún bẹ́ẹ̀ náà sàhábà mi náà gbà wọ́n Abu Huraira radiyallahu anhu ó gba gbádẹ Muhammad sallallahu alaihi wasallam àdìsí tó pọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ tààrí ìyẹn fún wọn torí pé kò sí yẹn pé yóò ní wọn bọ́lá ń bẹ fún júmọ̀ alákọ̀ọ́ tábọ̀ rẹ̀ àgbà wá ó ní pé Ànábì ní khayru yawmi tala'at alayhi ash-shamsu yawm al-jumu'ah khayru yawmi tala'at alayhi ash-shamsu yawm al-jumu'ah inú ẹgbàá wa mi Ànábì ní la tatlu'u ash-shamsu wala taghrubu ala yawmi afdala min yawm al-jumu'ah òrùn ọ̀yọ́ ń jọ kan òrùn òsì wọ́n ń jọ kan tó lọ́lá tó jọ jímọ̀ orí wá ń bẹ fún yẹn tọ́nà bá jó ṣojú yẹn kí jùmọ̀ àtúbọ̀ sí arọ́fà àfà dáàbò ilẹ̀ ẹni àbùdọ̀lá ìyá mi tọ́nà wọn bá pè dáàbì péjọ jimá àdá iná ọ̀sẹ̀ ni o a máa lọ́dún yóò mú àrọ̀fà yóò mú àrọ̀fà ọ̀dẹ́ anábìṣe tàdídìí ìgbà tó ń pè yọ́wò júmọ̀ nínú àdìsí fàájáde ọgbà agbánabi ni yọ́wò júmọ̀ ìsìnà àṣàrọ̀ àfáà ní pé yùrí ìlú náà ìsìnà àṣàrọ̀ yẹn fi twelve hours nísìnyí náà nísìnyí ọpọlọ kan tó wà ń bẹ pé wọn á ti máa ka ọjọ́ ní twelve hours gan lábẹ́ yà rẹ̀ ní sọ́lọ́lá àbáyé wà lọ́wọ́ yìí. فالحديث صحيح فيما رواه أبو داود وصححه الألباني في صحيح وضعيف سنن أبي داود àṣìṣe yóò mú jùmọ̀ ẹ̀ gẹ́gẹ́ ó ní ìgbà tó ń pè yóò lẹ́yìnlá náà ti bẹ̀. àmọ́ jùmọ̀ ọlọ́lá látara pé ànábì kò síjọ́ tó ràn mí yọ tó sì fi wọ̀ bẹ̀ láàrin ọ̀sẹ̀ tó lọ́lá tó jọ ẹ̀. ọjọ́ ẹ̀ ń lọ́lá ó tún wá lọ́lá délé òfin tọ́lọ́ bá tó fẹ́ sànú ó tún wá lè fi yọ màá rọ̀ bàtújọ́ ẹ̀. nínú tó ṣẹlẹ̀ kó lọ́lá jù òun níjọ́ tọ́lọ̀ ọba sọ àlè ọba fún ẹ̀sùn lákòókò ìnà kan wá bá ọmọ kó àyà kan bẹ nínú kùránì táyẹ́pà wà ló sọ kalẹ̀ fún yìí ọjọ́ ọdún ọmọ wọn sọ yìí ọjọ́ ọdún lọ́dọ̀ wa náà náà ìjọ àràfà ìjọ jimá ló ti bẹ́ẹ̀ ló àràfà àrọ́fà ọjọ́ ńlá ni tọ́lọ́mọ yóò yàn kúrò nínú kíni o nínú náà ọjọ́ gba alhajj àrọ́fà sanabi sallallahu alayhi wa sallam ó ní ìjọ abdul ayyam ìtọ́lá àti ìṣẹ́ tàwọn sọ pé àwọn alẹ́ ìṣẹ́ ìjọ tí òòrùn yọjú tó lálàáfíà tó ní lọ́lá jù kó sí ètò tó jọ jìnnà sí sọ tó wà ń tó ní ó jọ́lá nínú ẹ̀ خلق أبوكم آدم إنه لا آدم وفيه أدخل الجنة نجوع أما نبي ونا الجنة وفيه أخرج النفوذ أن ونوى الجنة آدم وفيه أخرج منها ìjọ tí wọ́n mú kúrò náà ìjọ ìjọ yẹn bọ́ sí ìjọ jimá náà anábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní ma min dabbatin illa wa hiya fihi illa wa hiya tura'i waqtun aw sa'atun fihi kò sí dábà kan lẹ̀ ilé ayé àgbẹ̀gbẹ̀ yóò mọ sọ́tà nìkan ìjọ jimá inú ẹgbà wa mi tọ̀síìkù àwọn bá sọ pé iya náwọn ẹgbẹ́ tọ̀síkú sọ́yà ọkọ̀ bí máa na iya mùsẹ́míàtún mùsíìràn ó tẹ́tí ẹ̀ tó ń retí gàgà ó tẹ́tí pàfẹ́tì táìmù yẹn òkáàdà ìjọ yẹn ọmọ jẹ́ kọ́pìlà tó ló ṣe sí ọmọ ìjùmọ̀ torí pé níjọ jimá ìjọ yẹn nìkan tó ṣẹlẹ̀ àfàkù annafu wà sọ annafu ni pé yọ ọmọ inú fífa fi so táyọ padà ayẹyẹ ìyá ìyá ìlú tó wá tó wípé ìwé tó máa tó gbé wá nílé àfà ìjọ àná ọ̀ṣẹ́lẹ̀ ó ìjọ ìjọba náà ni ìjọ ìtóbi délẹ̀ pé àwọn arìnkìtà bẹ̀rẹ̀ sí ti wá torí bó tóbi lọ́dọ̀ ọ̀dọ̀ ìjọ tí láyé ó parẹ́ sẹ́ ìjọ ni ó bọ̀ sí yẹkùn kọ́bùlà tó ló ìṣàn gẹ́bà ní ti ti gbé wa kóòrù tó yọ ní nínú ẹgbà wa ní kọ́bùlà sọlá àti jùmọ̀ ká tó kí jímọ̀ àti pé ìjọ jímọ̀ ni wọ́n ṣẹlẹ̀ nílẹ̀ ayé ó parẹ́ òun lẹ́yìn pé tí ọ̀ràn ọ̀bá sílẹ̀ ayé ọ̀bá ti parẹ́ ká kí jímọ̀ lọ́dọ̀ wa ẹ̀kọ́ ká kí jímọ̀ alákọ̀ọ́kọ́ ní ayé ayé àwọn yẹn rẹ pé àwọn ni ní ẹ̀kọ́ wọn Malaysia ni, àwọn ọmọ ní ìsìn báyìí agbóyè lólu mẹ́jọ ẹbí méje kù aago mẹ́ta òwò ti kù tá a bá ń kí ṣubú yìí lọ́wọ́ ń bí àwọn tí ń kí jímọ̀ àwọn China àti fẹ́ràn máa sọ pé ilẹ̀ ti ṣú tó China fẹ́ ní ẹ bá wà níbi pọ́ìn tó bá ti lọ rí àwọn bòmí ilẹ̀ ó máa mọ́ bì kan ilẹ̀ ó sì ẹ̀ máa bì kan. so àwọn abidílẹ̀ tí ń tètè mọ́ àwọn tún wà ń wájú Malaysia bíi five hours yẹn gbé láàrin tiwa bíi twelve hours lójọ wà láàrin tí wọ́n fẹ́ mú jáde mẹ́rin pé káwọn èèyàn tó kíjí máa lu yẹn ní ọjọ́ sílẹ̀ ayọ́ bá ta yìí sọ àdébí wọn láwọn kò sí dábàá kan àdúgbò pé yóò mọ ṣọ táìmù yẹn ní táìmù yẹn yóò tẹ̀sí wípé ṣé wọ́n ti fẹ́ ṣe kí ni wọ́n ti fẹ́ fọ́n fèrè pélé ayọ́ parí ìjọ jimá ilé ayọ́ parí ìjọ tó sì gbé oko àti jimá yẹn àdébí ni wọ́n fi hìsà ó ń bẹ níjọ ìyàsùn kan nínú ẹgbà àtàbò rẹ̀ àtàkà lọ abẹ̀yẹ jùmọ̀ sàálà ẹ̀ta ìkò bá gbà báyìí máa sọ́pàá fún ó sọ pé ma lam yakun fihi aw la yujadu muslimun qa'imun yad'u Allah a nírí mùsùlùmí kan tó dìde tí ń pe ọlọ́run ọba illa ustijiba lahu du'a àbíkọ́ gbọ́dọ̀ ọba kó gba àdúrà tó bá ṣe mẹ́rin ọ níbẹ̀ làwọn àfa àdúrà ní ẹdú òfin ìgbà wo gan làṣọ àdúrà ti báyìí ọlọ́mọ ń gbàdúrà ní owó ń gbà ànábì ní ọlọ́ọba ẹ̀mà tẹ́wọ́ rẹ̀ méjèèjì ààrọ̀ lọ́sàn lìyẹ̀túbà mú sí ẹ̀lẹ́yìn wọ̀kẹ́gbà bí lẹ́yìn lìyẹ̀túbà mú sí ú ẹ̀nàhà ọlọ́àgbà tuntun bá lọ́sàn máa gbà tuntun bá lórúkọ àwọn àsìkò kan wà fẹ́ pọ́lọ́ ní gbígbà lọ́wọ́ èyí tí wọ́n lọ sí àdíṣe àwọn àdúgbò lọ́wọ́ òru jimá olóbàdà pẹ̀lú mi òru jimá ni wọ́n fi ṣe ìbáàdà ànábi ẹ̀ gbọ́dọ̀ ṣe ìfọláta kóso ليلة الجمعة على نهارها ونهار اليوم الجمعة على ليلتها بصيام ولا بقيام ẹ gbọ́dọ̀ specialize lẹ́yìnlẹ́tù juma láti fi dìde ẹ̀ tí ó ṣe tààjú ní wà ọjọ́ ó wá pòsó rẹ̀ sí pé ah nígbà tí ń ṣe rárá o ẹ gbọ́dọ̀ gbà olóyè bá tó pé téèyàn bá gbà wẹ̀ níjọ́ jimá yóò ṣe dandan fún ó ti di dandan nìyẹn o kó gbà wẹ̀ lọ sátidé èyí ó lè gbà wẹ̀ sátidé ilé ààrẹ ti lọ àyàfi tó bá jọ rìn ṣùgbọ́n tó bá ti lè gbà wẹ̀ jimá tó ti gbà ń tọ́sílẹ̀ síwájú ẹ bá náà ti sọ fún obìnrin yẹn tí wọ́n gbà wẹ̀ lánàá ọlọ́wọ́n ọgbà àtòrí ìdí náà ń tọ́sùn mi rọ́lẹ́ sọfẹ́ gbàwẹ̀ lọ́la olóhùn ọ̀la ni ànábi nígbà náà ò lè gbà wọlé yẹn ń pẹ́ ààwẹ̀ ẹjọ́ jimá haramun lè sábàbí ìgágá ló kó ba ìṣẹ̀fọ́ àmọ́ ìyẹn lè gbàwẹ̀ ẹjọ́ jimá tó bá gbàwẹ̀ síwájú ẹ̀ ṣùgbọ́n sátidé ò gbọ́dọ̀ gbàwẹ̀ ẹjọ́ yẹn àfi tíìmọ̀ tó lè lọ àlẹ́ yìí àwọn èèyàn mí sọ́pàá di ti ẹ̀ lọ ẹ̀ pé ìfẹ̀rọ̀ wà bẹ̀ ìfẹ̀rọ̀ ọ̀bù pé ká di máa ta fọ́ra àwọn torí àwọn méjì níbomi àdíjì tára ilẹ̀ sàhábí ọkùnrin ńláǹtì kan gbogbo agbórúkọ sàhábà rẹ̀ àǹtí ẹ̀ nínú ẹgbà wá mi ọ̀dọ̀ àǹtí ẹ̀ ní sáàdì yẹn tó parí nínú ẹgbà wá mi ọ̀dọ̀ tí ẹ̀ ní ṣùgbọ́n àtẹ̀gbọ́n àtàbúrò àwọn méjèèjì sàhábí ni wọ́n ṣẹ́kà làgbára pé náà mi nà á tẹ̀rọ̀ yàrá nẹ́yìn irú gbẹgbẹ lẹ́yìn tí ò ní pọn sáàdì kan kò takora wọn nà gbogbo sánẹ́dì yẹn bóyá àtàn gbọ́ wá lọ́dọ̀ ẹ̀ nígbà mí náà sàfijẹ́ sọ́dọ̀ ọkùnrin bóyá àtàn gbọ́ wá lọ́dọ̀ ẹ̀ nígbà mí náà sàfijẹ́ sọ́dọ̀ ọkùnrin ṣùgbọ́n kò sí sìgáàrù sàhábà làbúrò ọkùnrin so ìtúntún wọn gbọ́dọ̀ àti ẹ̀rẹ́ ló ti gbọ́ èròjà ara takora wọn báyìí so yóò lè gbàgbé sáà ṣùgbọ́n wẹ̀ sátidé lè jọ́ra ẹ̀ lọ́nà bíi méjì àti mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ ọwọ́ síjọ jimá àkọ́kọ́ sínú àwẹ̀ wà ọ́bẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kéèyàn ọ̀nà mẹ́rin gan lóye káka kéèyàn dáwẹ̀ ẹ̀yẹ dára tánà ìró ìta sọ níjọ jimá lọ́lọ́lọ́ ẹni tó ṣe ṣe ha òsìyàmù ṣàhrẹ́ìní mùtàtàbíàìní kàfàrà alábà ẹ̀kọ́ sí kẹ́yẹ́ pé dandan kó jẹ́ jíjẹ tó búra gbogbo kàfàrà bá pàtà ẹgẹ́ ẹ̀ta nẹ́ẹ̀tù ìyẹn ti ṣe lérí tó dé bá ní ẹ̀yẹn láti ṣe lérí ọgbọ́dọ̀ mú ṣe ẹgẹ́ ẹ̀ńfẹ́ pé nǹkan mi lọ fà á tó fi jẹ́ dandan bí irú ti jímà ẹ̀yẹn láti gbà wẹ́ jímà ó ti dẹ́rẹ́ kọ́ gbà wẹ́ sátidé ni èmi náà wà pẹ̀lú tí àbá Ibrahim Shakara ahadu tọ́lá bàtí Shakara Albani ìtàmútẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí torí yẹn ó wà lórí pọ́ìntì kan ọkàn rẹ̀ ò ní fẹsẹ̀ múlẹ̀ kò ní gba kìíní ẹ̀ta àfáà Ibrahim ṣàtọ́ra àwọn ògbà pọ́ìntì tá a sọ lẹ́lẹ̀ kẹrin ìgbé tó bá gbàwẹ̀ sátidé jùmọ̀ ìgbé kó gbàwẹ̀ sátidé ó ti di dandan torí bá àwọn wò pé lọ́dọ̀ lárúbáwá tó máa ní sọ́dàn láàyà ní àtúntò bá àdàjùmọ̀ kò mí ní àdàlhàf kò mí gbé Juma, tọ́mọ pé lọ́la tí ìbá jọ wà ní sunday tí bá ní lọ́la kò tí mi pé monday mo mi ẹbí ti pọ̀ ẹ máa ní lọ́la ní ìsìn ọ̀la tomorrow which is endless you don't know what will come tomorrow doesn't mean tomorrow that comes now it can also mean yawm al-qiyamah àfa ibrahim ṣakara ìdáhùn lórí pé ghadan níbẹ̀ yẹn o bóyá monday làrá mi ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ká eléyìí ọkàn mi ọ̀bá lẹ́lẹ́ lórí torí pé ànábì ò ní sọ̀rọ̀ kó fẹ́ confuse wa ìdánilẹ́bí ọbẹ̀ sọ òní téèyàn ń sọ kó lè gbọ́ yé fún ìdánilẹ́bí ń sọ fún kúṣù fẹ́ gbàwẹ̀ lọ́la sọ́ọ́dí ti fẹsẹ̀ múlẹ̀ igbó fẹ́ gbàwẹ̀ lọ́la òun sì lẹ́rí tó fẹsẹ̀ múlẹ̀ jù ṣùgbọ́n bò láti ń tu a ṣe pé gẹ́gẹ́ bí àfàwà àmàṣó Hasan Ali Salman gẹ́gẹ́ bá wọn ti ṣàlàyé rẹ̀ ni pé ọ̀rọ̀ ìgbà àwẹ̀ sátidé ó lè jẹ́ dandan gbà mí iná àlà tó lè bàjẹ́ dandan kò ní kí yẹn bá ọ̀rẹ́ lójú tí ó sì gbàdújọ́ wò tọ́gbà sọ̀rọ̀ mi tẹ́lẹ̀. eléyìí ní ọlọ́kàn balẹ̀ dáadáa èyí ló sọ pé ẹ má gbà àwẹ̀ níjọ́ sátidé àbí tó bá jọ rẹ̀ nínú tó wà lè sọ ọ̀dọ̀ ra ẹ̀ ní kí yẹn bá ọ̀rẹ́jọ́ wò tó bá ọ̀rẹ́ tó máa ọkàn wa tó balẹ̀ báyìí ní ìdílé kò sí bọ́ọ̀lù àṣepé tó fà á látara bẹ́ẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ sí mújọ jimá níjọ́ táwọn máa fi máa ṣe ìbáàdà ha wọn náà bá kọ ilé fún wọn. àmọ́ wàláhì ìjọ yẹn tó lù púpọ̀ àbáwá wọn ọ̀dẹ́ni ẹ ló ń pè mọ́ ọjọ́ yìí ó ìjọ arọ́fà ló bọ́ sí ìjọ jumá ló bọ́ sí. alḥashrul kabir látara bẹ́ẹ̀ lànàbí sallallahu alayhi wa sallam ó ní ìjọ jumá ìjọ ọdún kékeré ní fún aláàdáṣe gbogbo àwọn eléyìí òfin tù ẹgbẹ́ ọlá ajímọ̀ pọ̀ àwọn alùkìtà tó wá síwájú àwọn náà wájọ́ yìí àwọn jíù àwọn wa amúsàdìdì yóò mú sọ ìdáàtì ìdáàtì yóò mú sọ ti hìn ṣòro àwọn wà yóò mọ̀ láyà fìtúnà láta àti kàzálìkà nà blóhùn bí màkánú yá àmàlù sórọ̀ tó làárọ̀ ìjọ sátidé ọmọ mi sùn ọ̀n fi gbogbo ọjọ́ òkú ṣiṣẹ́ ọlọ́run abẹ́ dán o iná àdé ọ̀tọ́ náà wájú máa ń pé tán bá lọ láwọn ọjọ́ ìgbọ̀n ní rẹ̀ jà ìjọ sátidé táwọn tí wọ́n ń sin ní ọlọ́run àjẹjà pọ̀ ah, wọ́n dá ti lọ báyìí àwọn ọ̀gbìn ọlọ́run sì sọ pé ìjọ yẹn náà bẹ̀rẹ̀ sí àwọn adọ́gbọ́n àwọn àtàn àwọn àtàn méjì kalẹ̀ wọ́n nílọ pẹja níjọ́ wo níjọ́ sátidé àwọn àtàn méjì kalẹ̀ báwọn lọ pẹja níjọ́ kejì sátidé o tí wọ́n gbàtọ́ ń dárò ẹ̀wò ọlọ́run bá ó sọ wọ́n dẹ̀bọ̀ ọ̀dọ̀bọ̀ wàtálùhún àyẹ̀lẹ́kọ́rìyẹ ti lẹ́tì káàdẹ́tì àdúrà tẹ̀gbà ìtàdín ìtànà yóò mọ̀ sọ́tìhín wòye ó máa láyé sí túnà lára àti kí ló ń lọ́la fi sọ ọ̀dọ̀bọ̀ ọrùn fún àwọn ọmọ ni nítorí ẹ̀ làwọn àbá àti sọ pé máa lo ọpọlọ nínà ni máa kó ọlọ́run ní ní ká ṣe nǹkan àgbẹ̀gbẹ̀ orí wọn bẹ̀rẹ̀ nínú tó tún máa ń le fún yẹn jù ó ń lọ ọ̀rọ̀ abẹ́yà abẹ́nìyẹn pé ọlọ́run ó fi ṣàǹfààní fún àwọn ìtọ́jú ọ̀bà pọ̀ obìnrin kọ́kọ́ fẹ́yàwó mi nínú tí máa ń le fún wọn jù gẹ́gẹ́ bí ó ṣe rí fún wọn náà lọ́kùnrin kó rí ọkùnrin mi pẹ̀lú ìyàwó ẹ̀ ah! bóyá sọ wábà yẹn ti sọ ó ní àwọn abẹ́ orí ẹ̀ dànù ṣùgbọ́n wọn ti wọn náà àwọn náà gbọdọ̀ rí ẹ̀ ṣùgbọ́n èèyàn ò gbọdọ̀ gbé sẹ́mi pé ọlọ́run fẹ́ fi ó fẹ́ fi spite àwọn rádà ọlọ́run fẹ́ ṣe ọ̀nà àbáyọ kan fún wọn níbi tá à lérò nítorí kan ni fẹ́ díẹ̀ ní máa lé gbà èyàn tó bá gbà á náà túnbí pé kò ní react kódà àwọn àyàwó ànábì react bẹ́ẹ̀ àwọn àyàwó ànábì react ìwọ tán fẹ́fẹ́ lọ gbọ́dọ̀ gọ̀ ìwọ tán fẹ́fẹ́ lọ gbọ́dọ̀ kí ni o ọ gbọ́dọ̀ gọ̀ torí pé tó bá ti gọ̀ ó kó bẹ́ẹ̀ láíláí Bukhari report eh, bá nàbí alábìrì ipò obìnrin ọ̀rọ̀ burú. ṣùgbọ́n obìnrin dáná bí bẹ́ẹ̀ fẹ́ yẹn alóòlórí rẹ̀ wà jù nílùú Madina yàrá ìdáwà gbọ́ a tánà bí bá ilé fẹ́ ilé ìwọlé ẹwà tèmi ti tánà ẹ̀wọ́ náà ni gbogbo àtàǹfẹ́lẹ̀ gbogbo wọn bí kéèmà sọ pé àmà wọlé pọ̀ tó nàmbà tírì ní àìsàn níbẹ̀ náà lànà mi ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n obìnrin yìí ó ti bá náà fẹ́ràn ẹ̀yà ní ìròyìn yẹn ti kàn wọ́n wá plan pẹ̀lú dání plan pẹ̀lú aṣọ wọn lọ lè bá gbé a sáà bí lọ fẹ́ẹ́ kọ́ dáadáa ní tí ẹ̀yàn táwọn bá ti dọ́dọ́ yàn kó fẹ́ súnmọ́ ẹ̀ka ṣùgbọ́n àwọn òbí láì mí mo wá aṣọ lọ́dọ̀ ọlọ́run nípa rẹ̀ obìnrin bá rò pé dáadáa náà sọ bóun wọ́n ti kó lọ́dọ̀ ẹ̀ nígbà tánẹ́bí tó parí ọ̀rọ̀ pé ànẹ́bí fi ránṣẹ́ tán báyìí àti kò tí mú délé pé òkè o èèyàn fẹ́ yàwó ẹ̀yìn sàábẹ̀ súnmẹ́yìn èèyàn fẹ́ wo ìyàwó rẹ̀ báwọn tánàbí ó súnmọ́ díẹ̀ báyìí lónìí a'udhu billahi minka ànábì ní kí lórí laqad ista'adhta biman bi'adhi ẹni tó fara ti yẹn èyí fara ti àbíkó sọ́yìn mọ́yọ́ ń dáre ìfẹ́ ọmọ fídà ẹsẹ̀ jẹ́ lóbìnrin bẹ̀rẹ̀ sí ní ká wọn mọ́ rí pé wallahi wọ́n tàmí kan wà ń bẹ̀ ṣẹ́wọ́n tó wà ń bẹ̀ tánàbí bá ti fẹ́yìn kan kò tọ́ bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì mọ́ láti fẹ́ ní ayé kò sẹ́ni tó lè fẹ́ mọ́ wàlà àǹtẹ̀ǹkẹ̀hó àzúwájàhó min ba'dihi abada ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ lóbi bá bẹ̀rẹ̀ sí ní káwọn wáyé wàláì wọ́n tẹ̀mí ni ẹ̀rí kan wà bẹ́ẹ̀ fún ọ̀nà ẹni tó tẹ̀ kò fọ́ọ̀sì rẹ̀ ṣèyítọ́nù ó wí àwọn èèyàn slack níjọ́ fún ìdàkìyà ìjọ sọ fún wọn ni pé إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ṣèyítọ́nù ó sọ báyìí tọ́wọ́ fi pariwo pé ṣèyítọ́nù ṣèyítọ́nù ẹgbẹ́nu ìdákẹ́ kí ló fa ogun ẹgbẹ́ ní ìdí ọlọ́run tàbí òun kò ṣe èmi náà ṣe tèmi náà ẹ ti rí pé tèmi lẹ́fẹ́ ṣé mo fọ́ọ̀sì yìí ṣèbí kíní nìyẹn ṣé ò dáni lóhùn ṣé mo bọ́ sí ẹ̀ ṣèbí kíní nìyẹn so yẹ́n mi pé yóò ní lẹ́rìí ìwọ tó bá sọ pé nǹkan ló tẹ̀ tó fi ṣe tí ò da ìwọ ló mú o torí ẹni tó ṣe nǹkan ni a lè mẹ́ni tó tẹ̀ ààrí kò ń ṣe nà yẹn gbọ́dọ̀ gbá làákà ẹ̀ ṣùgbọ́n tó bèèrè bá ń mà fúnra rẹ̀ ipe àdánwò tóun máa fi ráàánú ọlọ́ọ̀lélẹ̀ ọ̀fà àbàlẹ̀ lọ́lọ́ọ̀ máa dán wa wò nínú ọ̀nà àdánwò tó máa ń le fún yàrá ìgbà ni bí wọ́n gba àlọ́ lọ́rọ́ ìmọ̀ ló láǹkà ọ̀rọ̀ ìjùmọ̀ òbí ọlọ́run subhanahu wa gbogbo àwọn ọkùnrin tí wọ́n lérò wá wọn ṣe sí ní gẹ́gẹ́ bí ẹ̀tọ́ bó ṣe sùn fún wọn ní dáadé àwọn obìnrin wa náà ọlọ́dà lékún dáadáa fún kò sí tó tó kéèyàn gbà ń èèyàn fúnra rẹ̀ ló ti gbádùn ayé èèyàn náà ti gbádùn ayé ẹ̀ ìbẹ̀rẹ̀ ọkọ̀ wọn. ibi tí wọ́n gbára lọ ọ̀nọ̀rọ̀ ìdúnwà fàhádà lọ́wọ́ lèdí iná ọlọ́run dá àwọn ohun àwọn alùpùpù àwọn jíwìyàn látara pé ìjọ tó ní kàn sí mi wọ́n gbé jaja àdánwò fún wọn àwọn abẹ́rẹ́ ti dọ́gbọ́n látara pé dọ́gbọ́n yẹn ọlọ́ba sọ ogun ọ̀dẹ̀ fún fàjà àdàwọn kéròdẹ̀tẹ́ fọ́ọ̀tì adẹniyẹpẹrẹ so àwọn jíù wọ́n mú sáàfù nítorí wọ́n wájọ́ ẹ̀ àwọn nasara àwọn mú sunday nítorí wọ́n wájọ́ ẹ̀ fahadà Allahu alladhina amanu lima ikhtalafu fihi min al-haqqi in tí wọ́n wá káàkiri ọlọ́wà gáìdì ní àti ọjọ́ ẹ̀ tó ìgbà ọjọ́ ìjùmọ̀ fihi sáà àsìkò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá ṣe déédéé gbà ọlọ́wà gbàgbọ́ láwọn àfáàjì àkàn ní òru àwọn kan gbégbà tí wọn bá dákẹ́ lórí mímbà kódà wọn tún fi nǹkan kan sí ẹgbẹ́ ti gbọ́ rí wọn ní ẹ̀ka kúrò wà láwọn mẹ́ta wọlé òfẹ́ lọ. àmà المشهور عند الصحابة وفيه ما رواه أنس وفيه ما رواه جابر بن جابر بن عبد الله رضي الله عنهما عامل جديد بابا النبي صلى الله عليه وآله وسلم أني بنفس الكلمة التمسوا التمسوا هذه الساعة فيما بعد صلاة العصر نيجي في أنس أني قبل غروب الشمس خلص أما جيجي أفوى جابر بن عبد الله بكنا دليل جيجي أنا سيدو مالي ولا أنا بسبب أتيكو يو هو لين صلاة العصر أفا أنس وافي كنت يقول kọ́bílà gíní òòrùn ìṣà hálà ìta oníṣẹ́lẹ̀ sẹ́lẹ̀ lásìkò yẹn eníkàlùkù wọn máa ń kájọ sínú mọ́ṣáláṣí ẹjọ́ làádọ́rùn sí ẹjọ́ kájọ sínú mọ́ṣáláṣí yóò máa ka gáàbù sí ẹ torí pé kódà kéèyàn máa ní Allahumma fi kéèyàn kà máa ṣàtìkárọ̀ ọlọ́run sì máa sàánù rẹ̀ Ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ní kò sí ẹrú tí ó ṣe kí ni wọ́n tí ó bẹ ọlọ́run subhanahu wa ta'ala lásìkò yìí àti ọlọ́run subhanahu wa ta'ala kí ó gba àdúrà rẹ̀ àwọn eléyìí ó já wọn pé ìjọ ní ìjọ tó tóbi bá a ṣe wá sọ yìí júmọ́ ọ̀kàdé ní jẹ́ ọjọ́ tó tóbi fún ara rẹ̀ bí ìbá ṣe tó wà nínú júmọ́ nínú tó wà nínú ẹ̀ ò ní pé àákìrùn àákìrùn júmọ́ tó wà nínú ẹ̀ ò ní pé àáwẹ̀wẹ̀ júmọ́ nínú tó wà náà ò ní pé àákà sọ́rọ́tò ká nínú ẹ̀ òun làwọn ìrun táàkì pàápàá jùlọ ìrun sóbò àti ìrun júmọ̀ àfihàn rẹ̀ ìrun sóbò yẹn ìtọ́jú yàtọ̀ òun ni táàkà jọ yìí àbáwọ̀ abúrò rẹ̀ rà wọ́n lánàá bí sọ pé واليوم الموعود إن صلاة البروج واليوم القيامة وشاهد يوم الجمعة ومشهود يوم عرفة واضح يوم الموعود يوم القيامة وشاهد يوم الجمعة ومشهود àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ tó tóbi ومشهود والحديث صحيح انتهى إلى رسول الله صلى الله عليه وسلم رواه عنه أبو هريرة طبعا كان يسمع على نيزي بيه والسماء ذات البروج واليوم الموعود وما هو ذلكم اليوم يوم القيامة وشاهد يوم الجمعة ومشهود هذه الأيام àwọn ọjọ́ tó tóbi làwọn afáfẹ́ ń kó kí àwọn ọjọ́ wo ló tóbi jùlọ ọlọ́run á kó gbogbo àwọn ọjọ́ tó tóbi pọ̀ sínú sóra òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ tawhid tóbi rẹ̀ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ tawhid nínú sọ́ọ̀tù buruj àwọn ọjọ́ tóbi búra ni ọ̀sàmá ìdá ti buruj wal yawmil ma'rud قتل أصحاب الأخدود النار ذات وقيدهم عليها قعود على ما يفعلون في المؤمن شهود وما نقموا منهم أن يؤمنوا بالله العزيز الحميد torí iman ẹ̀wọ̀n tọ́lọ̀ bá fi búra dẹ̀ iman fi nǹkan búra tọ́lọ̀ bá fi búra nínú Quran ojú ìwé nǹkan ẹ̀ ní importance ìjọwọ́ tó bá àgbà fi rárá àwòrán dáhùn ọlọ́run tó dá ó lè fi búra ṣùgbọ́n àwa ń tiwa ọlọ́run tó dá nǹkan yẹn. náà láàrin ìmọ̀ fi nǹkan búra báyìí àwọn nǹkan míì wà tó yẹ pé ó lè já ara ó lè jábọ́ lẹ́nu wa tọ́lọ́run ní mú wa lé lórí nígbà tí yàrá bá mọ̀ fún un gẹ́gẹ́ bí àpòjúwe kí ẹni làrúmọ̀rí mo fi ìṣẹ̀mí ìlú ṣùgbọ́n rú ẹni yẹn in tó wà lọ́kàn lákọ́kọ́ sí i ànábì ló ní ẹ má búra pẹ̀lú bàbá yín ṣé bá ní ànábì ní ẹ má búra pẹ̀lú àwọn bàbá bàbá yín ẹnjọ́ bá búra man kana halifan falyahlif billah á ń bá kí ẹ sọ pé làámùrí látàrí àwọn sàhábà àti sọ̀rọ̀ ìjọ tọ́nú ẹ̀sùn kí ẹ má sọ lórí bèrè bọ́tí ẹ bá sọ yìí ìṣèkó àtàṣe pọ́tàǹtì kankan ṣùgbọ́n mo fi pé ọlọ́run ọba lọ́dá mi ní ọgbẹ̀mí mi búra ọlọ́run fi ń búra gbà yìí ǹjẹ́ ọba ti máa ń kó ẹtí problem lílẹ̀ dúró lórí ọyọ ọ̀tọ̀ kí lè tó tọ́jú ọba ọlọ́run tó búra ọtún dàbí búra ó fi àwọn àbúra. tó bá kú nǹkan kan tó wù pé ìkẹ́ ń tóbi tọ́lá fi búra fi ti tọ́dọ̀ lọ gẹ́gẹ́ bọ́lá náà wọ́n pé wòlẹ́dì ìrìyàdì yìí náà tó Muhammad sallallahu alaihi wasallam rabbil Ka'aba Ka'aba tóbi lójú ẹ̀ ó sì rí nìyí fọlọ́n tó dà lọ wẹ́lẹ̀ ìta sọ nípa ọ̀rọ̀ jìnnà síwájú àwọn kan mẹ́wàá tó ìsọmọ jùmọ̀ tó ẹgbẹ́ tó bá ti ń ka àhárí ìlú ibẹ̀ ni a ti máa ń sọ hadith alákọ̀ọ́kọ́ òní hadith afáwọn abdullahi ibn umar rọ́bì ìrọ̀lọ́rọ̀ عنهما لا ابن عمر أبا نبي من جاء منكم من جاء منكم gbogbo ẹni tó bá wá kí jimá gbọdọ̀ wẹ̀ hadith yìí ní ìsìn òfin yà pé ìmá wẹ̀ ní jùmá dẹ̀dẹ̀ ṣùgbọ́n tí wọ́n ṣàlàyé ìgbà mi rẹ̀ nínú tó ṣàlàyé pé ìwẹ̀ jimá ẹ̀ fẹ́ni tó wá kí jimá ṣe bẹ́ẹ̀ lórí àáfà ẹ̀ pẹ̀lú. النبي صلى الله عليه وسلم قل على المرء أن يغتسل في كل سبعة أيام وفي كل أسبوع مرة ó jẹ́ dandan lórí gbogbo mùsùlùmí pẹ̀lú ajẹ́ mùsùlùmí fọwọ́ ẹ̀lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìwẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àbáwọ̀ pé ìwẹ̀ dára bí sọ́ńbẹ́ ìwẹ̀ jimá ni so ó wá sí jimá kò wá sí jimá èdè dára bí sọ mọ̀dákàrù ní ṣùgbọ́n kó mùsùlùmí dínú ibẹ̀ làwọn Zahiriyya àtàwọn kanílà àwọn alùsùnà gẹ́gẹ́ bí àwọn Hanabila wà lórí pé zakaran unsan musliman yelzamu aw yelzamuha an taghtasila kulla al-jum'a kí ẹ máa wẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní gúúsùlù jumu'ati wajibun ala kulli muhtalim gúúsùlù jumu'ati ala ìmọ̀ àwẹ̀ níjọ́ jimá ọjẹ́ dandan ló gbogbo ẹni tó wà ti bàbá rẹ̀ àdìsẹ́ eléyìí náà ní ó ṣe kí ni o àmù ṣùgbọ́n láláì ní dá wà láàrẹ̀ gbogbo àwọn àdìsẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ àmù làwọn gbé wá àdìsẹ́ wa wá ní khas onílé àdìsẹ́ rọwà Bukhari wa Muslim man ja'a minkum al ẹni tó bá trapu tẹ́ẹ̀kù gẹ́gẹ́ fúnra rẹ̀ jímọ̀ jẹ́dẹ̀dẹ̀ lórí ìdàlá ẹ̀tọ̀rọ̀ tàbí àlẹ́yìn orísun jùmọ̀ àyẹ̀wò náà àti kò jẹ́dẹ̀dẹ̀ lórí amma ẹni ìdásàlà hakunláhùn ọ̀hẹ́rù kí wọ́n ẹni bẹ́ẹ̀ wẹ̀ omi dàbò eléyìí ni ọ̀rọ̀ tó kéré jù tó sì jẹ́ ansọ́ àrínú àfáàmì náà ní pé títí jímọ̀ jẹ́ jẹ́dẹ̀dẹ̀ rárá látara pé anabi sallallahu alaihi wasallam bisighat al-amr ó ní man jaa minkumul jumu'ata falyaghtasil gbogbo ẹni tí ó bá lọ kí jimá nínú yín ó gbọ́dọ̀ wọwé jimá sọlátara bẹ́ẹ̀ ẹni tó bá ní ọ̀jẹ́ dandan ń tako sọ̀ríhù hadithi àbí mọ̀tòkọ̀ hadithi láàmú fún ọ̀fàfà ń tó ń wí ọdún tako ni ama ìjẹ́ dẹ́dẹ́ àwọn zọ̀hìrí àti báwọn ànábílà anáwó pé kò jẹ́ dẹ́dẹ́ wà mínú máa lò sùnà fi máa tọ́kí sọ́ọ̀bùn wòjí sùfẹ́ min tulab eh, abdulazim albadawi ah, abdulazim min tulab sheikh albani púpọ̀ náà wà lórí pé usul juma wajibun ala kulli muslim gbogbo jọ jima tàwọn bẹ́ẹ̀ káwọn alwajiba lọ́dọ̀ àwọn abáhùn yóò mọ̀ jẹ́ mẹ́fà alábọ̀bọ̀ dòkóòrò islam ó dẹ̀gbẹ́ ẹ̀nà mọ̀kútàlà fòfin ẹni tó gba islam ẹlẹ́ẹ̀kejì ẹni tí jẹnáàbà ó dé máa ń sìn ẹlẹ́ẹ̀kẹta haid ọ̀tẹ̀fà ẹlẹ́ẹ̀kẹrin jẹnáàbà ó dé máa ń sìn ọwọ́ haid ọ̀tẹ̀fà méjì àmà àṣàhẹ́ àmàrà àwọn àkọ́kọ́ ẹ̀rí ti parí eléyìí àkọlù máa nà kó lò fi àná òsùn nà tàmà àkàdà àmà kúlù máa yá sí gbogbo ẹni tó bá ti wájú máa dẹ̀dẹ̀ ní fún eléyìí láti sí lọ ṣùgbọ́n bó wájú ló dẹ́kun gbogbo mùsùlùmí lápapọ̀ láwàlà tó ń gbẹ́lómi ò jẹ́ ìdẹ́ dẹ̀dẹ̀ fún tẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ traveller gẹ́gẹ́ bí ẹni tó rẹ̀ tí ọ̀rẹ́ wájú náà eléyìí àkọ́sù tàbí nínú hadith aláwọ̀ níbẹ̀ ọlọ́ni arìnrìnà rán kúrò sí iná takùnmọ̀ ìdá kulli masjid gbogbo àtàà bá lọ sí mọ́ṣáláṣí káwò ìtú dá nínú ọ̀ṣọ́ tí wọ́n fẹ́ lọ sí mọ́ṣáláṣí tó dá òní kí ẹ̀ máa jọ jímà kí ẹ̀ máa bọ̀ kínú yẹn tú ṣùgbọ́n bá tí wọ́n torí gírọ̀ ẹ̀sìn ni ò jẹ́ gba tọ́pìkì yẹn ṣùgbọ́n lẹ́tà mo padà wọ́pẹ́ ìbágbà nígbà tí mo jẹ́ gẹ́gẹ́ bí student supervisor mi ń gbà náà ni pé what I will give you is go and do microbiological assessment of the quality of air air quality on Jumat day in your mosque kì í ṣe bí òṣèlú gbélé òsì ìdáyé báyìí àbótidáyé wọn sí nímọ̀ gbogbo àwọn mọ́sálásí tó jẹ́ ti jimá wọ́n á ní pé kí n lọ expose eh, the plate fáwọn tó microbiology ọba tó wá expose the plate yẹn gbogbo kòkòrò tó bá bà sí yẹn yóò wá jẹ́ specific for ìjọ́wò òjìmá a máa publish pé àwọn mùsùlùmí nìkan náà ní àìsàn ìlara ṣùgbọ́n ìtẹ̀mí nílára tí gbogbo gbà ah, ìwà ló máa tájú àwọn mùsùlùmí rárá fẹ́ẹ́ mo rò dáadáa gba ìbá gbà fẹ́ẹ́ pé tí máa wá gbà ẹ́ máa lè sọ pé tọ̀ ń táwọn èèyàn tí wọn kì í wẹ̀ tá máa ń kó wa mọ́sára sí ilé yìí ṣe ìwé yóò kí ẹ̀ báyìí tó pé ní ẹ̀ máa ń ṣèmọ́tótó irú àǹkan ẹ̀rùn wọ́n gbà ẹ́ lórí tèmi náà àlẹ́ilẹ̀ ẹgbẹ́lẹ́ yìí ẹ̀tọ́ tó wá jẹ́ supervisor gbà náà kèfèrí kò ta kan eléyìí fẹ́ fẹ́ sì ṣe ẹ̀yẹ sókò jẹ́ kí n gbà tọ́ ẹ mọ kí ló dé tí èèyàn wọ̀ ní mọ́ṣáláṣí bá gbé wọ́n lọ́wọ́ àkó títí náà báyìí anabi sallallahu alaihi wasallam ni man akala albasala asoma albasala fẹ́lẹ́ àtẹ́sílù masajida ẹni tí ó bá ti di gbó bá ti jẹ gáàlì kó jìnà sí wọn torípé fàhínà màláíkà tàtà àdá mímọ̀ yẹ tà àdá nínú ọ̀nà ìtawọ̀ èèyàn kórìíra màláíkà kan kórìíra ẹlòmí ó tó lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ó sì rẹ̀ lè járùn náà jùmọ̀ ara ẹ̀ ẹni bá sálámà sí ẹbá ẹ̀fà rẹ̀ kò sára torí wọ́n bá ó ní bẹ́ẹ̀ fún lára ṣùgbọ́n wọ́n mọ̀ fíìlì ẹ̀yìn tí ọ̀dùn mẹ́rin inú tó dáa jù tí dáadáa lè bá yẹn bẹ̀rẹ̀ kẹnu yẹn máa dùn kẹnu rẹ̀ wọ́n gẹ́ fúnra rẹ̀ ọmọ ọ̀gbára rẹ̀ inú tọ́nà wá fẹ́ pé kí wọ́n wẹ̀ sí jùmọ̀ so ọkùnrin ìyẹn wẹ̀ ní ṣùgbọ́n lálẹ́ adé sáà lù parí ẹ̀ lórí ọjọ́ حديث لا البخاري بإذن الله عن عبد الله بن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يخطب خطبتين وهو قائم يصل بينهما بالجلوس Ànábì ní gbogbo ọjọ́ jimá fútbà méjì ni wọ́n ṣe gbogbo ọjọ́ jimá ìfẹ̀jì ni wọ́n ṣe fútbà fútbà méjì tó wà ṣe yẹ́fù sílò bẹ́yìn náà wọ́n máa bẹ̀rẹ̀ jùlọ láàrin méjèèjì Ànábì máa ń jókòó kótóbá nínú orígun jùmọ̀ kéèyàn gbọ́ kótóbá yóò jẹ́ kéèyàn ní jùmọ̀ ẹni tí ọba bá kótóbá pàápàá jùlọ tí ọba kí mọ́mú tó bẹ̀rẹ̀ wọn à ní sọ orúkọ ẹ̀ nínú àwọn ẹni tí ó wá aláìsílá àìsílá oní tí máa ń bá ti jókòó sórí mímbà tó bá ti kú mímbà àwọn màláyíkà náà wọ́n pàwé ní yestemi'una lil khutbah níbo bí yestemi'una lil khair àwọn náà fẹ́ gbọ́ dáadáa ọlọ́run nìkan ló kú tí ó jẹ́rìí ẹ̀kọ́ wa fàádà yá ànàwó àkọ́kọ́ ni pé kí ẹ̀ṣẹ́ kúrúbà ní mẹ́rẹ̀sì náà kàtó kírun ilé ló fi yàtọ̀ kò dúró sípò rákà àti gẹ́gẹ́ bá àwọn sáàbù kàtẹ́ sọ pé rákà mẹ́rin ní jímà ẹni tó bá bá kú túbà ó ti bá rákà mẹ́rin báyìí tó bá bá ràn ó wájú mélòó ọ̀rọ̀ jọ kọ̀rẹ́kì ẹni tó bá bá kú túbà kí lẹ́yìn kó ń sáńbà yìí kó ń méjì yẹn wá padà anábìrin man adraka raka'atan fil jumu'ah من أدرك ركعتان فقد أدرك الجمعة من أدرك ركعتان ẹ̀dọ́ báràkà àkàtì bá jí mọ́ ènìyàn eléyìí tá a sọ yìí àwọn àkàtọ́ ẹgbẹ́ wọn kí ó lọ́dọ̀ rọ èrí àkànṣe gbọ́ yìí bàtà káàdìsì ẹnìkan bá dé ọba báràkà àkànṣe jí mọ́ àkàkà tó ó ti sálámà pẹ̀lú wọn mẹ́rin kan yóò wọ ní ara wà níbi ní mọ̀ní adraka rak'ata faqad adraka jù bóòlù ẹgbẹ́ sàlàyé mu tó gbogbo ẹni bí wò bá adraka jùmọ̀ yẹn gbé jùmọ̀ lọ bá ọwà jẹ́ ọ̀gá yóò tí ó fi pé kìí ṣe pé wà wá sọ di mẹ́rin pé wà fi kí zuwò mọ̀nà adraka rak'ata faqad adraka jùmọ̀ kò mí gbé tó bá ti bá rákà kan tó ní kò sí ẹ̀rí fún wítìrò nàá ẹ̀yọ̀ kan tó wà òun náà ní ti má gbé wítìrò lẹ́yìn onígi ni ó sọ̀rọ̀ wìtì ẹ̀ tó bá bá rákà kan jí máa yọ kẹyọ̀ kan yóò kò ní kí mẹ́rin ìntàdí ìṣẹ̀dá lè gbọ́ ibẹ̀ fàhádà ó já mọ̀ pé kó túbà ọwà ní ìjìmá ṣùgbọ́n kì í ṣe pé ó ti bá méjì ìyẹn ó máa jẹ́ rọ́dù fún ẹni tó sọ pé ó ké o tọ́ọ̀ bá ti bá jímà tọ́ọ̀ bá ti bá kútùbà wá sí nínú akí o ara méjì tó bá yẹn náà ló bá jímà o tó bá bẹ̀rẹ̀ ọ̀kan gan nígbà tẹ́lẹ̀ yọ ọ̀kan bá ti wá bá jímà mọ̀ fún òmù nìyẹn tẹ́lẹ̀ yọ ọ̀kan bá ti bá jímà kí alẹ́ fẹ́ sọ nípa ẹni tó bá rákà méjèèjì ìtẹ́lẹ̀ gbọ́ ibi àkíyèsí ṣé bá ọ̀rọ̀ kútùbà báwo ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ àfọ́ àfúláì tó máa fi bá wa a máa ṣe kútùbà méjì ìjọ jimá yasilu baynahuma bid-julus yasilu baynahuma ànábì a máa jókòó ìjókòó yẹn súnà ni ọ̀sùpọ̀lọ̀ jókòó ẹ̀ níjọ́ tí a ṣe tàbí òbí bá nínú béèrè tí wọ́n béèrè lọ́wọ́ èèyàn kan ó ní pé kayfa anta turid an takuna imama al-masjid jami kayfa طبعا أصلي في ركعة الأولى عفوز آه، إذا هو قاتي هو قاتي وضع أبو جزاك الله خيرا في ركعة الأولى أقرأ الفاتحة ثم الأعلى وفي ثانية أقرأ الفاتحة ثم الغاشية خلص خلص خلص خلص جزاك الله خيرا دار الزمن لأنه أجاد أنه أظهر هو قال بقلبه kí ló dé jẹ́ sí bèrè kálà kálà lọ́wọ́ ṣe ti tẹ́lẹ̀ yìí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ kútùbà torí pé kútùbà nínú kí ni o nínú jùmọ̀ lọ́wà nígbà míì èèyàn ní máa jẹ́ examiner question ni ṣùgbọ́n ẹ̀ta bí èèyàn is a comprehensive question báwo wà á ti kí jùmọ̀ báwọn èèyàn so lẹ́ẹ̀bí mẹni tó yẹ pé ó wà mínà rọ̀ọ̀sìkín àwọn mínà mọ̀tàtọ̀fìlì èèyàn ó mẹni tó pé òun dìbì sínú ẹ̀ torí pé tá bá bí yàn rúpọ̀ ẹ̀ṣẹ̀ ò kàn ní dédé dáhùn lásán bóò láti kíjí mà kòtùbá nínú ìjùmọ̀ ẹ̀lùkòtùbá tẹ́lẹ̀bá nínú ẹni áfíìsù ni wọ́n á kọ́ra bóyá òun tó bá gbà yín bóyá òun yóò bá máa jẹ mọ́ mọ́ lọ́dún torí ẹni tí ó kù kan mú lẹ́yìn tèmi a ti mọ́ra ara tó lọ nkẹ́yọ̀ kájọ́ mọ̀ náà gbogbo ga yòókù ọmọ lárúbáwọ́ mẹ́sìn mọ́ owó ẹ̀ tó wọ́n kílẹ̀ fẹ́ sọ nípa sọ pé kò sí pé kò mọ́ bọ́lọ̀ ti ní pílánì tó ní ilẹ̀ tẹ́lẹ̀ obìnrin ọlọ́run kọ́ máa ṣe lè sáà pé aburú fà àtàwà bí ilé mi náà ògbé ní kálukú náà ó lè jẹ́ pẹ́sàn mi ó bèèrè níjọ́ ṣe é rẹ̀ ah, bá ìbá gbọ́ tí wọn gbé mẹ́tàlásì kàdìdé ha bá a ti kìí mà ó lè jẹ́ pé bá a ti kíkọ́ tù náà ó bì wọ́n ní ìjọ náà sùkárà àtàlágbó fún aláàbò هذا صلى الله عليه وسلم على محمد وعلى آله وصحبه أجمعين قال نبيل نعم وحيد يقولون أبواب الوجلين number two number three three four five six seven eight nine ten الله إن الله تدور على بسم الله الرحمن الرحيم nikiri wala wayi ọlọ́run àìsàn ilẹ̀ sàn béèrè sọ́ta ìgbà ọlẹ́ ẹ̀wọ̀n wẹ̀wẹ̀ jimá gbogbo dábàá ti pè ń jọ jimá òun ẹni wẹ̀wẹ̀ jimá ni àríwá àwọn sálàfẹ́ pé tóun bá ti lè wọ̀ ní magrib báyìí níjọ tọ́sídẹ̀ẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ preparation ní jimá ni àwọn ìlú kan wà tó yẹ pé ok ìsọgbẹ́ Malaysia yóò jọba ara wọn wọ́n máa ń fi wọ́n ní àlùbáríkà wà lóru jímọ̀ ọ̀rọ̀ ọjọ́ ọ̀kọ̀rẹ́ jù ní tó kò nídìí kí èèyàn sọ ní gbogbo nǹkan wọ́n ṣe alẹ́ tọ́sídẹ̀ bọ́sálẹ̀ jímọ̀ òun náà máa fi ń ṣèyàwó ẹni tó bá ti jẹ́ kó tíráàpù yóò bá ní tìyàwó rẹ̀ alẹ́ ìgbà náà ni wọ́n fi gbogbo àwọn ọ̀rọ̀ ọjọ́ ọ̀kọ̀rẹ́ jù sallallahu alaihi wa sallam yawmul أنا من غسل غسل واغتسل يوم الجمعة حديث جابر كما قلت من الأجمع يوم الجمعة اثنا عشر أفعل يريد ساعة يجوا جمعه 12 فالتمسوا هذه الساعة فالتمسوا هذه الساعة فيما بعد صلاة العصر ẹ wá síbò tọ́lọ́ wọn gbàdúrà yẹn o sẹ́yìn àfi àṣepé táǹpé ń jọ jímẹ̀ ìṣòro ẹ̀ òru ẹ̀ lọ́la o sọdí àwọn bá wọ ẹ̀rọ ọ̀rọ̀ jùmọ̀ wọn rò pé mo ti mú jáde báyìí ànábì wa àdìsí mo abẹ́ sọ lélẹ̀ gbogbo àwọn tí mò ń wò yìnyín díẹ̀ ló lè bá wí mbẹ́ ànábì ni màmú rọ́ọ̀tàlà wọ́n rọ́ọ̀tàlà yọ̀ọ́ ẹni tó bá ẹ̀sìn àbá àwọn tó gbọ́ yé dín rẹ̀ ọlọ́jẹ́ lómi náà ẹ̀yin tẹ́ lè ní gbọ́ yìí àbẹ́yìn tẹ́ iná súnmọ́ jẹ́ gbọ́ yìí ọlọ́jẹ́ gbọ́ yìí ànábìlẹ̀ ẹni tó bá kọ́ sí kéèyàn kan wẹ̀ tó náà wá wẹ̀ níjọ jimá báyìí báyìí báyìí ni ó rí lọ́dọ̀ ọlọ́run wá níjọ jimá. ìntí ó sún àwọn ará Malaysia lè gbẹ rọ́sálà ìyẹn mi pé nínú ọjọ́ tó lálùbáríkà tí ẹ lè súnmọ́ ìyàwó rẹ̀ níjọ jimá Sheikh Al-Albani alayhi wọ́n ní àádá hadith qayyimun sabitun ghassala wọ́gbẹ̀sẹ̀ òun ló fà á tẹ́yìn fi lọ wẹ̀wẹ̀ jimá bóòlù ẹ̀sìn wọn fà ẹ̀ kó sọ pé àbá ẹ̀ lọ wẹ̀wẹ̀ jimá kìí ṣe yẹn o kìí ṣe yẹn rárá tó dé bá ní ìsìn ẹgbẹ́ àwọn ṣàbábọ̀ gbọ́ yìí sọyìn tó bá lọ wẹ̀ tó kọ́ ọ̀sẹ̀ yẹn láti wẹ̀ níjọ́ jimá báyìí báyìí báyìí rẹ ti tára fi fi ṣe rìwọ́ọ̀dì ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ní yàrá wọn á bẹ̀rẹ̀ lọ pé nínú àwọn àǹfààní yọ jímọ̀ gbogbo eléyìí mo fẹ́ sọ tẹ́lẹ̀ òun náà ni pé ọjọ́ tí èèyàn tún kan oore látara bí èèyàn ṣe tó tún jẹ́ tọ̀wé yẹn ẹ̀tọ́ rẹ ni pé kò súnmọ́ ara lẹ̀ ó bó ti sọ ní tẹ́lẹ̀ wà bẹ́ẹ̀ mi ọlọ́run ṣe ń rà wọ́n so wíwẹ̀ lára ẹni tó bá papọ̀ fún nìyí ó dá ẹ ṣó dára àti ní káwọn tó pé yẹn dára mọ ó ní jánábà ó tún wá ní jimá ó yẹ bá ní bọ́ọ̀lù mo ti ṣe irú eléyìí mo ti sọ nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọ̀hárà ṣùgbọ́n kò sáré ìdá bá sùn tó bá lè sẹpẹ́rẹ́tì ọ̀dà fún mi. a máa nígbà tó ẹgbẹ́ kankan náà méjèèjì lọ ń padà sí àtọ̀hárà nígbà yẹn èèyàn lè kó méjèèjì pọ̀ sínú ẹ̀rọ nínú àwọn táyà واضح هنا جاء نيمتي في الشك والمجهد سبحان كما قال الشيخ الألباني في الحاول الفتاوى وأني تاني يبالي سبريتي قلت جايب أكدو أن توت مثلا كدوك صلاة الظهر ويريد تحية المسجد وباكي تحية المسجد ẹlẹ́ẹ̀kejì ó tún fẹ́ kí sinanu rọ́ọ̀tìbà irú ẹni tọ́ba láníyàn pé òun fẹ́ kíkan ẹyọ ọ̀kan ní òdúró nínú méjèèjì ṣùgbọ́n ọlọ́run ó fún ládà kejì náà ìkan kan gba times ten ìkejì ó gbà kíni o ọgbẹ̀rún ọ̀kan torípó láníyàn kejì torí pé iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ là méjì fẹ́ dìbò dẹ̀ gbúgbà kan náà láti a máa ti ń tiẹ̀ ẹni tó bá wẹ̀ ẹ̀jẹ̀ náà ọ̀fẹ́ mara ẹni tó bá wẹ̀ wẹ̀ kílẹ̀ lẹ́gẹ̀ẹ́jì jùmọ̀ fíwọ́n yẹn lè dá pọ̀ sẹ́yìn nọ́mbà tó nítorí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yẹn nọ́mbà tẹ́ ọ̀ nta sọ níjẹ̀ lógún ni kódà tó bá pílánì bí èèmánì yọmọ kíkọ́ sùn ìmọ̀ ẹ̀kọ́ dáa fún ó sì tọ́ ṣùgbọ́n tó bá ti pláàni fún òun lọ gbébẹ̀ yìí láti gba ilé kalẹ̀ fún láti gbé ogun tí ó ti bó bá ṣe ń débẹ̀ kò ní kíkọ́ sí gàgà mọ ojú ọ̀nà ìyá tí ó ti kíkọ́ sí ó ti bá ní eléyìí aṣọ púpọ̀ lórí ẹ̀ náà nípa fọ́. síwájú pé ẹni àkídà ẹ̀rọ ní sọ̀rọ̀ bọ́ọ̀dù àwọn ọmọ mi wà tó ń ṣe náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ńlá rẹ̀ lè tí ènìyàn bá rí ní bídà ṣé bídà rẹ̀ ni ó kórira ni àbóhùn gẹ́gẹ́ ní í ṣe bí lẹ́bùn wọn bá ṣe rí ẹlòmíì kẹ́ kórira ti ń ṣe kẹ́ pé yóò gbọ́ ẹni tó ẹkùn gẹ́gẹ́ ní olórí bídíà ní gbẹ̀gbẹ̀ sí bídíà ẹ kórìíra rẹ̀ ẹ tún kórìíra bídíà rẹ̀ sèyí ó ní láti mọ lẹ́wọ̀ ẹ̀yìn ẹlòmíì bóyá kẹkàn pé ṣùgbọ́n ẹ wá kórìíra ẹ̀ kórìíra ẹ gbọ́dọ̀ pé náà ó lè wá má jẹ́wọ̀ pé èmi ò lè pè ṣùgbọ́n ẹni tó lè pè wá a máa pé kí a máa fẹ́ràn pé mo kàn kórìíra bídíà mo wá fẹ́ràn wọn ìrọ̀ bóòlù ti fẹ́ rí wọn separate wallahu khalaqakum wa ma ta'malun ní tẹ́ ń ṣe ara yín lọ́wọ́ so yóò kò kò tí wọ́n bẹ́ẹ̀ kórìíra ní tẹ́yẹ̀ ń ṣe tí wàá máa láìkì lọ ní tẹ́yẹ̀ bá ń ṣe náà ló máa ń bì tánà bí yẹn báyìí báyìí ẹni tẹ́yẹ̀ ó fẹ́ràn ìlú wà tó wù náà ẹni tó ti máa hẹ́jì náà lọ wà tó bá wù sí ẹ náà ni wàá fi máa àti pé ṣẹ́ ẹ náà ló máa bì tánà bí wàá ti ṣùgbọ́n hatred tẹ́yẹ̀ ó bá yẹn ni ó kódà bí wọ́n lè pè ní ní bíyàn lè pè kébè yóò gbá ìrìn ìbílẹ̀ tó kó wà láìláì tó gbé kò bọ́ sí wọ́n ní sọ̀tọ́ pé ẹ mọ̀ pé lè ṣe nífẹ̀ẹ́ nu bídíà sì ní ṣe kìí ṣe nífẹ̀ẹ́ nu ṣùgbọ́n tí ń ṣe bídíà ẹlẹ́ẹ̀kẹ́ yẹn gbọ́dọ̀ mọ̀ túmọ̀ tó ń pè bídíà nǹkan tí táyà ń pè bídíà ń ṣe ṣe bídíà o ǹjẹ́ lómi ń pè bídíà kìí ṣe bídíà pé ó gé o mo rí ẹnìkan tó tó sálámà sí ẹlẹ́gbẹ́ ó ti ṣe bídíà ìrẹ̀lẹ́ kó sálámà sẹ́lẹ́gbẹ́ àbórí ẹ̀ ń dà ó sálámà sẹ́lẹ́gbẹ́ tó wá di bídíà kò jọ mọ́ra wọn náà bóòlù ń jọ mọ́ra wọn ẹlẹ́gbẹ́ ẹrú èwo ẹja sọ kò jọ mọ́ra wọn ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé nígbà míì sẹ́kàlà bá ní rahmatullahi alayhi báwọn táwọn àgbàdo náà wọn jọ mélòó sálẹ̀ wọn láàánú ẹ̀ ti ń sọ gbólóhùn kan tó ẹ ẹ̀lá àlùbídà ẹ̀gbọ́dọ̀ sálámù àánájú wà bẹ́ẹ̀ fọ́nrán mi wà àgbọ̀dọ̀ sálámù tẹ̀bárí gbélé ìdí ó kọ̀ rẹ̀ kẹ̀ ìjẹmọ́ sálámù ẹ̀lá àní àní kírun sí lára à ànábì ti fa àwọn kan lè tí ó kírun sí wa lára rí tó ní káwọn èèyàn kírun sí lára kò ní káwọn ẹ̀lá àlùbídà ẹ̀ní sí wọ́n sí ibi tá ń bọ àwọn mùsùlùmí sí gbogbo òdájọ́ kèfèrí lẹ ti gbé lé ẹ̀yìn lórí àwa ní ṣé kèfèrí ẹni rárá kì í ṣe kèfèrí ṣé kàlàbà ń sọ pé ka annana natakallamu bima qalahu al-mu'tazila naqulu bimanzilati bayna manzilatayn bìrìtánì àìrìnà àánà tí ń sọ pé àbí ti ní pòsíṣàn kan kìí ṣe mùsùlùmí kìí ṣe kèfèrí ó ti wà ń nìkan yìí èyí náà ti tẹ̀lé gbèrè lórí pípi tí kọ̀dàrí àbí tí kí ni wọ́n tẹ́sí láti jáde wọ́n sì ní bọ́ èyí bídí ẹ̀yẹn gbọ́dọ̀ tó mọ̀ pípé bídí àdìsí ó sì mú tí ó yìí síra eléyìí sì bá bú sí àdìsí gba rárá o àwọn olórí wọn ni ọkọ ti lo àyè tẹlẹ lómi ọmọ kódà ẹlòmíín tẹ́yìn gbàgbé bí àníyàn gan lè sì náà kọ́ wọn láti lẹ̀ tó yẹ pé tẹ bá bẹ̀rẹ̀ sí sàlàyé ní wọn ní bí kí mùrùbù ńlẹ̀ ayé mi o láti jọ yìí mo ti nù bẹ́ẹ̀ yẹn ti bá yẹn lò ṣùgbọ́n wallahi inú àwọn tán burú jù lórí ilẹ̀ nínú wọn làwọn níbi dà wà pàápàá wọn kò dáa ṣe ìwà ní sọ yẹn gbọ́dọ̀ mọ lẹ́gbò níbi dà kọ́nà kọ́sà náà ten number six àbí ọba yìí òkè ìjà ló kàn lẹ́yìn ẹ̀yìn ló kàn lẹ́yìn. àwẹ̀ sọ́tọ̀ masala tí mo dọ́jì làbá àti gbígbá yìí tí yàwọn mọ̀ àrọ́fà bá bọ́ sí sátidé bò nígbà tí ṣe ààlà ní pé ká máa ń gbà wẹ̀ sátidé in tó dá masala yìí lè gẹ́gẹ́ nílé yóò mọ̀ àrọ́fà òkè ń ṣọ̀rọ̀ ni yóò mọ̀ àrọ́fà látara báyìí tó ibi kì í ṣọ́ra ẹ̀ nígbà èyí tó jọra ẹ̀ nìkan ni ọba aṣọra bọ́ sí ọjọ́ sátọ̀dẹ̀ ìhun nígbà torí pé anábì ò ní sọ nǹkan fún wa agbẹ́gbẹ́ dáadáa lọ́wọ́ àwọn ẹ̀sìn èmi a máa sọ bá àwọn àfáà sọ mí ṣùgbọ́n èyí tí wọ́n fi ń sin lọ́hùn wọ́n ń sọ síta àrínú àwọn àfáà tí wọ́n sọ gbogbo sáà ìdá pé kì í ṣọwọ́ ẹ̀ ló ti wá náà ìgbé ó kàn bọ́ sí i àná àbá àtàn sọ bẹ́ẹ̀ pé tá a bá tẹ gbàgbá di ìsìn yẹn sọ̀hìn nínú wọn ni òpin táwọn bá gbàgbá di ìsìn yẹn sọ̀hìn ṣèbí wọ́n ṣáà kọlu mu jáde pé thirteen fourteen fifteen ọba bọ́ sílá ti dé kọgbà tí arọ́bà bọ́ sílá ti dé kọgbà tí kìíní ará ti sọ kò sí problem ṣùgbọ́n mo máa ń sọ gangan a máa ń sọ àìníyàn fáìlà òṣòlíyà wọ́n ní azẹ́jùrù mùkọ́dẹ́mù ẹ̀lẹ́ ibà ẹ̀lẹ́ على الإباحة المنفي مقدم على المثبت إن طبت لك يا ماشينك èèmọ̀ fún preference lórí ètò bá ní kéèyàn ṣe nígbà tí méjì bá takora wọn this same thing wọ́n ní kẹ́ má ṣe this same thing wọ́n ní kẹ́ ṣe in tó pè rẹ̀ ní kọ́ má ṣe torí pé in tọ́ ọ̀bá ṣe yẹn ọlọ́ọ̀lẹ́mú tó kó fẹ́ fún ṣùgbọ́n tọ́lọ̀ bá ní wọ́n ṣe nǹkan tó ọba ṣe ànábì ní wo ti máa ní ká ẹ ṣe ẹ ṣe tẹ́ ẹ bá lágbára bẹ̀. ṣùgbọ́n tí bá ní ẹ má débẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ bí wọ́n ti ọkọ yìí dání. máa má tukun bí fáṣọ mi ò má ṣe tó àjù wọ́n máa ní àyè tukun àánú fẹ́ṣitẹ̀. olóògbé àtàfà mọ̀tọ́rọ̀ li rabbi yawm al-qiyam alla fa'alta ya mutarrif خير لي وأحب إلي من أن يقول لي لما فعلت kọ́ lọ́mọ sọ pé òun bá ti gbàwẹ̀ sátidé yìí ó ló lóore fún mi mo sì fẹ́ràn ìjú kọ́ lọ́mọ kí ló dé tí wọ́n sọ fún ẹ pé wọ́n gbàwẹ̀ sátidé o ti gbà mo fi ẹ̀jẹ̀ sáfù kọ́ lọ ní ẹ̀yẹ pé kọ́ lọ́mọ bíbí pé òun bá ti ṣe báyìí kí ládà rẹ̀ pọ̀ ó lóore ju mí ìṣe o ṣùgbọ́n ò bá ṣe báyìí ó lórí kọ́nà pé kí ló ń tó fi ṣe tán mo yóò má ṣe sọ ìyẹn ti tó fi hàn lẹ́rù a máa rí náà àfa lọ́sọ gbé yẹn nígbà pẹ̀lú àwọn ìgbìyànjú tí wọn ọ̀kọ́ lónìí mùsílì òwe ká ló ní ọgbà dáadáa a mú ìdí ìdí ń sin lọ́rùn ló fi sáré délẹ̀ àti tó bá jọra yẹn anamílá tó súnmú yọ ilà fi máa tó lílọ àlè ẹ̀ má gbà wọn jọ sátidé àbí tó bá jọra yẹn lórí fẹjọ wà jí máa wá ní. absent ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ìwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ ojoojúmọ́ so ṣé ìwúlò yẹ kí èèyàn kọ́kọ́ ṣe tó wá fẹ́ wẹ̀ jímọ̀ papọ̀ kò sí èdè èèyàn lè kọ́kọ́ ṣe ṣé báyìí ní ìsìn èèyàn lè kọ́kọ́ wẹ̀ èèyàn lè wẹ̀ gbẹ̀ pọ̀ lẹ́yọ̀ ọ̀kan jẹ́ náà bọ́wọ́ lè ṣe ń wọ́n gbẹ̀wọ̀ kò bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àlọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀wẹ̀ yìí pẹ̀lá ní ẹ̀tọ́ ti ní pẹ̀lú ọ̀ṣẹ́ ẹkú mọ́ ọwọ́ àpàlọ́ àlátẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àdìsí di aláàṣà ọbẹ̀rẹ̀ àlọ́ àlá ọ̀fẹ́ sẹ́lẹ̀ gbàtọ́ á domi sórí oko kò forí gbogbo ara yòókù wá fọṣẹ yanjú ẹ̀ tọ́ọ̀fọ́ تمس مذاكيرك فلا أرى الوضوء مع بعد الغسل oni tó o bá ti fọwọ́ kojú ààrẹ kò sí problem kò ní ìdíkò sàrà alákàkà lẹ́yìn tó bá ṣe kíni tó bá ti wọ ìtàn so látara bẹ ẹni ní kó méjèèjì papọ̀ tí ẹ bá wọ pé mi ìmọ̀ ṣe kọ́kọ́ wẹ ọ̀ṣà á fi ìyẹn lé gbogbo pọ́wọ́ mi ò ní kojú ara yóò mọ ọmọ free bed báyìí ṣùgbọ́n kò sí láì ní ilé wíwo èèyàn kan ṣọ́ra tó bá ti kó bá ti ṣàrà látàn kọ́wọ́ rẹ̀ má kan jọ àwọn mo ti sọ nípa tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tààrà nà máa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà alexa mi ti dáhùn ìbéèrè mi náà mo gba ẹ ọ̀rọ̀ lórí ẹ̀ jẹ́ fún ọ̀nà ẹlẹ́ẹ̀kejì alexander tí ó bá kún lọ́ra ìdí àlùwàlá ni èèyàn máa fi àṣàǹtù tó bá kanjú ara náà tún ní ọ̀rọ̀ tọ́wọ́ yẹn bá kanjú ara àrínà àbáyọ̀ lọ pé àlọ́lẹ̀ ti jábẹ́ ṣùgbọ́n nígbà mi ò lè má jágẹ̀ pàápàá gẹ́gẹ́ bí àdíṣe tọ́lkì nàálí ẹgbà nàbí ni wọ́n bọ́pọ̀ àtúnmí is part of you tí yóò bá tọ́ṣe pẹ̀lú ṣáhàwà so ṣùgbọ́n tó bá rí pé yẹn tọ́ṣe pẹ̀lú jáwà bẹ́nìtì kí yẹn tọ́lọ̀ àlánìkẹ́ ṣe kò bá gúúsù jù fún ọgbọ́n tí yẹ bá ní so ìbéèrè dábàá béèrè lẹ́lẹ́kejì ẹni tí ó wà sí jimá tí ò bá wá sí irú àwọn nǹkan ẹ ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú ẹ̀rí táwọn atáwọn ń sọ pé ìwẹ̀wẹ̀ jímọ̀ òjò dandan nínú ẹ̀rí táwọn sọ pé ṣẹlẹ̀ ọba awẹ́ tí kò á ní ọ̀nà ṣùgbọ́n rárá ànábì ti sọ nǹkan táwọn sọ pé èèyàn ò ní ọ̀nà anabi ò sọ kò líǹkì ẹ̀ mọ́ràn kò kún ṣáàpù ṣùgbọ́n sọ pé gbogbo ẹjọ́ bá ṣe kó wẹ̀ á ṣe pé ọ̀tọ̀ ní ìdájọ́ ìwé jímọ̀ ọ̀tọ̀ ní jímọ̀ kan rẹ̀ sòdẹ́ ẹ̀ bá wá sí jímọ̀ yìí sí kódà bí ọ̀bà ọlọ́run kó tó dín náà tàbí ẹ̀ ń dàkú ilé mẹ́sì ẹni tó bá wá tó wọ t-shirt tí ò wọ dín náà ṣọlọ́wọ́n gba àmì àjọ ìlúgbà lọ́wọ́ gbà tó gbélé ọ̀tọ̀ tọ́wá gidi mọ̀ kò sẹ́ni tí ó béèrè ìdájọ́ ìpín tọ́lọ́wọ́n gbà torí pé láàsọ̀lá tàlímọ̀ nẹ́m láàsọ̀lá tá bìgẹ́rì sọ̀hóòrì sẹ́yìn àbá fẹ́ kírun tí ọba ti sọ̀rọ̀ láàbíkò mara ọlọ́run nípa ṣé bá ní sí alwudu shartu lìsọ́lá aw li sihhati sọ́lá kò sí bá ní wudu àbí tẹ̀yàmù kò tọ̀hárà fùkánà gbogbo eléyìí kò jọ mara wọn ṣùgbọ́n ìdájọ́ wẹ̀ fún ara tiẹ̀ fẹ́ńtì ọba wà wọ̀ بنص الحديث أن جاب واسما فليغتسل كل جنو هو أما شيء واني ṣé kò ní ní ara àìsàn ṣé yóò dínkù bí ládẹ of course kò ṣe dáná bí ní oṣù náà alẹ́sàlámù. Hmm.

bárakílá fíkùn àwọn ìbéèrè tó dáa tó yẹ pé tá a bá máa fi parí báàbù ya débẹ̀ ṣùgbọ́n tọ́ torí àsìkò yìí kéékèèké gbọ́dọ̀ ẹ kóbìnrin jẹun tásìkò bá ti wọlé fóbìnrin tásìkò jìnnà yìí bá ti wọlé kò lè kírun gbà wọ́n bí ìkànnà ìmọ̀ wà náà àfa láàdìrí àwọn láàyè àdúró ní bí sẹ́ẹ̀sì bàbá àbí sẹ́ẹ̀sì bàbá so yìí tí wọ́n sọ yìí ni pé ó wà àdúgbò rẹ̀ ìgbà lásìkò ìyẹn bá wọn tó fẹ́ntì ọ̀bá lílọ jẹ́ kókò jẹ́ dẹ́dẹ́ fáwọn ṣùgbọ́n in tó súnmọ́ jù in tí wọ́n sọ jù ni pé tó bá dúró ká dé ó bèrè pé pé jimá àsìkò méjì ṣé bá ní sùn àbọ̀ aṣọ ìrìn àsìkò díẹ̀ máa kí jimá ìyẹn lè kí ọbla àti bóyá nǹkan ló lẹ́yìn ilé àdéhùn ẹgbẹ́ ọbla zawal ọba àti méjèèjì lọ kórun tó yẹ àbí tó ń bá yẹ̀ tán láfíà so tó yẹ pé gómìnà tó yẹ̀ yẹn ti kí irú ẹni bẹ́ẹ̀ ò ní ní ìdí fatuwa gàgà mọ́ tó ń bá ti yẹ yóò kì í rò tó ń bá wá yẹ̀ tó yẹ pé ẹni wọ́n kì so tó yẹ pé ẹni tó ń gbọ́ ìrun kó ní sùúrù àmọ́ tó bá kì tiẹ̀ lásìkò yẹn náà kò sí láì dá tó bá ti mọ̀ pásìkò òun ẹ̀ ṣe kí ni o ó ti tó akínní sọláta iná sọláta gáárà ẹlẹ́nu ọ̀mìnira ìdárò ẹlẹ́gẹ̀ẹ́jì tẹ́ bèrè ẹ̀ tó yá àsìkò mo fẹ́ wò pé bóyá lè ní àwọn nǹkan tó pọ̀ pọ̀ àbí fẹ́ kó fún títí ń bẹ títí ń bẹ gbogbo ẹ̀ ṣùgbọ́n tí asaro rẹ̀ wọn láàbì yẹn ju nígbà tí èyí bọ́ síjọ́ ọdún ọwọ́ akírun báwọn yẹn ó kí èyí fún wọn ní kí jáde àwọn èèyàn tó wá padà àwọn yàrá lọ fẹjọ́ ẹ̀sùn Abdullahi bin Abbas Abdullahi bin Abbas sọ pé àkọ́ọ̀bà súnà ní tó ṣe yẹn súnà ní so ṣùgbọ́n náà ní sọ́lá àdìsẹ́là pẹ̀lú àwọn ẹ̀rí tó sọmọ tí ìfẹ́ sọ náà wọn ni tó dáa lè fó lórí ní pé kò kì tọ́lá náà sọ pé ẹni tí ọba lè wá ó máa wá ọ̀sùn mọ́ fa náà nù mọ̀ jẹ́ mi ẹ̀rùn sòtòrí àwọn ẹlòmíì tí ọmọ náà bá dé àmọ́ Abdullahi bin Zubair ó fẹ́ràn súnà bàjẹ́ àwọn èèyàn jókòó lẹ̀ wọ́n ń retí pé kí wọ́n mú ọjà lè kó bá jáde gbàtó ní kọjọ́ lọ dáadáa wá ní ẹ̀rọ sọ fún wọn pé kéńkà ló kí zúrì ẹ̀gbọ́n máa lọ ilé ìwọ̀n gbà á àtúnwá kò tó jáde àwọn àràfẹ́jọ́ sínú àbáṣe kí ni ẹ ló ṣe kò jáde àti àsọ́ọ̀bà sùn tó ṣe ìsún rẹ̀ ṣèyàn ní pé méjèèjì lọ́tọ̀ a máa gbọ́dọ̀ pé jimá kótóbà méjì òkè ń pa bọ́njọ́ kan ọ̀rọ̀jọ́ ọ̀rẹ́ torí pé láyé Osman láyé Umar wọn kí bẹ́ẹ̀ tí ó ti problem ṣáà Allah bóyá a tún débẹ̀ tó bá ti jẹun ó dàgbà ẹ̀ ńlá ṣẹ̀ ẹ̀rẹ̀ jù. ọjọ́ jùmọ̀ àti ẹni tó bá dé ẹni pàṣẹwò ló wá sí rọ́bà mi tó máa fi àbí tó máa fi. من أدرك ركعة فقد أدرك الجمعة عندما بارك أكبر بجمع عندما بارك تشاهد يوكي مين ìwé wa ọ̀rọ̀ yẹn. masala ìwẹ̀ ti ìgbìgà ìjọ tí ẹ̀ kọ́kọ́ fẹsẹ̀ múlẹ̀ so ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ pọ̀ tó dáa a máa pé kí ẹ̀ sùn ní yẹ́sùwú gan mọ̀sálà fòǹdé pé a ti bẹ̀rẹ̀ lórí ìyọ̀nìjọ ẹ̀ torí ọ̀rọ̀ dọ́sílórí a ti bẹ̀rẹ̀ ìjọ ọdún mu mọ̀mọ́ fi sọ̀rọ̀ níbà ṣé bá ní mo sì tún rí voice note lórí ẹ̀ torí pé àwọn àfáàjì lórí ìwé ẹjọ́ ọdún gan pé ká sọ pé nínú àwọn súnà ni àmà Salim Najada ni fáàgbà kó tiẹ̀ wà ń bẹ kó tiẹ̀ kọ́kọ́ lè jọ́ra kó bẹ tó dé ní wà nú ẹ̀ ní súnà lọ́wọ́ ọ̀rọ̀ kó bẹ Allah tó bá tó gbà السلام عليكم